pé wọ́n ní jà ọ́ ọ̀rẹ́ ìdúsù obìnrin sàkómọ́wọ́ ló kó bá bẹ̀ gbé ọmọ pa ìwọ náà ò ní lọ ọ fara gbọta lónìí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ewúrẹ́ tó bá da fánù ẹnu ẹ̀ ni wọ́n fi kó. láti bo kí ló ń wá ṣé wọ́n dífá fún ọ pé òní ló kù ni bí wọ́n bá wá da fún ọ pé òní ló kù èmi náà ṣetán tí wọ́n pa ọ́. dẹ́nu rẹ lọ́wọ́ omi pọkítí omi bu ọ̀nà lórí ọ̀nà pọkítí ọ̀nà bo omi lórí àti omi àti ọ̀nà ó pín sí mẹ́rin ọgbọ̀n ọgbà ó dín fáfún òyígiyigì tí ṣọta omi èmi ti dò yígiyigì. o ò ní kúre níwájú èmi ò dégbódéwé ò débi ìjàdẹ́kùn èmi tí mo jí tí mo ta pọ́ọ́rọ́ wáyé tí mo tẹ̀wọ̀n ògùrọ̀ sẹ́ẹ̀kù lọ́ba Eh, eh. ìwọ bàbá ni a mú alákẹ́dúró de ewu adéwu abéwéré ká mú àgìdìgbà láyé odò adódò abọ́ gbọ́dọ̀ sàn ká mú ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ adásọ̀bọ̀rí àmọ́ sí egun jẹ ẹ bá ń wọ òbí kí mi bá wà wọ́n